الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين لغف الوباوة لكم كاتب كما بقهوا النبوة محمد صلى الله عليه وسلم تبقى وراء لك وصحابي النبي تبقى انت من تجلنا ونا تبقى جواب بندي al-qiyamah lùwà bẹ́ ò tàwà àti gbogbo mọ̀lẹ́bí wa lùwà mọ́yọ̀ àwa náà kó náà amin gẹ́gẹ́ bí ìran rẹ̀ ní létí àwọn ìdájọ́ ṣẹ̀ríà tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ààwẹ̀ ìta ń gbà lọ́wọ́ yìí mọ́sá gbà lẹ́sìn fún wa ọ̀kan náà àwọn bàbá wa kan náà ni wọ́n tó ń pè mí láti béèrè béèrè kan mo sì rò pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ni ó ní ìdáhùn náà wọ́n lẹ́ni tí ọ̀bá lè gba àwẹ̀ tó sì pé tí ò ó lè gba àwẹ̀ yìí arúgbó ara àgbàlagbà ni òjò ó lè gba àwẹ̀ àbó ní ààrẹ kan tí ò nígbà kan ní ó lọ àwọn ti gbọ́ pé wọ́n níwẹ̀ ẹni bẹ́ẹ̀ yọ máa fún aláìní ní oúnjẹ ni ìbéèrè táwọn wá béèrè ni pé ńgbòkú ti mọ̀ pé wọn ò ní gbàwẹ̀ pẹ̀lú kọ̀ǹdíṣàn yìí tó kú lè pé láti bẹ̀rẹ̀ àwẹ̀ àwẹ̀ bíi mẹ́ta lónìí àgbúrò àná tí wọ́n ń bèèrè tó di méjì wọn bó sì jẹ́jọ́ alákọ̀ọ́kọ́ náà káwọn ọ̀fẹ́ kan kó àwọn aláìní táàtì jọ káwọn sẹ́sẹ̀ máa máa pé ọgbẹ̀lé lónìí ọgbà oúnjẹ tọ́lá káwọn ọ̀fẹ́ kan kó bí ọgbọ̀n làwọn kó jọ ní bí 29 ní káwọn fún gbogbo wọn ọmọ pàwọn ti mú ti Ramadan àtọ̀dún ikú ìjọba mú bẹ́ẹ̀ nínú ṣẹ̀ríà. Ẹgbẹ́ bèèrè dáadáa ni, ìmọ̀ ló sí làdí ní báwọn àgbàlagbà ti wí ọgbọ́n orí ògbé o. Kọ̀lá ìfikẹ́yìn ó lo ọgbọ́n orí, àmọ́ tó wà sí ni bàbá dáadáa ìṣe. Ọwà bèèrè pé Se ọgbọ́n orí ni soto, súnà sọ bá ṣẹ̀ríà ọlọ́run mọ́ ọba bá mọ́ àwọn alfọ́wí bí ọba sì bá mọ́ àwọn pẹ̀kọ́ bá mọ́ alhamdulillah ẹ̀rẹ́ tí wọ́n bèèrè yìí ọgbìn rí ìbá ṣẹ̀rí àwọn ọgbà kẹni ọba ṣẹ̀rí àwọn ẹ̀yàn ọba fẹ́ ṣe bẹ́ bá láìfí o ọba ti mọ̀ pé ìmọ̀ àgbàlagbà àbọ̀ tí ò lè gbà àwẹ̀ máa àgbàlagbà péyàn dàgbà kìí ṣe láńsẹ́ǹsì mọ́gbàwẹ̀ o kọ̀díṣà àgbàlagbà ni ó dìtàmì ṣé ó lè gbàwẹ̀ àbí kò lè gbàwẹ̀ ọlọ́mbùn àgbàlagbà mí lálàáfíà kọ́dá àti 90 kò sí nǹkan kan tó ṣe bọ́bá gbàwẹ̀ rẹ̀ níbẹ̀ gbọ́dọ̀ gbàwẹ̀ o àmẹ́ni tó ṣe pé àgbàlagbà ò ti dọ́ méèké padà ọ̀gbọ́dọ̀ má máa jẹun bóyá wákàtí méjì méjì bọ́ mẹ́kẹ́ tí máa jẹun àbí ààrẹ kan ló séèyàn ọ́sà ni nǹkan míì ni bóyá oògùn ni ọ máa lò ní wákàtí mẹ́ta mẹ́ta mẹ́rin mẹ́rin ni gbogbo tó bá sá ti wà permanent tí ò nígbà kan ní ọ̀dọ̀ yàmá tí yàn ó fi mọ̀nú gbogbo tí ń séèyàn tí ò ní kíni tí ò nígbà kan ní èèyàn gbádùn mẹ́ وعلى الذين يطيقونه فدية طعام مسكين ọlọ́run ti wínú alkùnrin nínú ẹ̀wẹ̀ bẹ́ẹ̀, àwọn ni wọ́n máa kọ̀ọ̀kan ní oúnjẹ ẹjọ́ kọ̀ọ̀kan bẹ́yàn bá wá fẹ́ bí wọ́n ti wí yìí kọ̀ láìfi ọba ṣẹ̀rí ẹ̀ ti wo pé ah, bí ọ̀dọ́gbọ́n ẹ̀kan sí lọ́gbọ̀n kalẹ̀ bí ọ bá lé ẹyọkan tó léhun ọlọ́run fún ládá sàárà tó ṣe kó dí ní ọ̀dá kó dí ní òsèkín ní ọ̀dá kó dí ní ọ̀dá àbí tó bá lé ta wí ìyẹn ni pé mi fi fún ìyàn ló ń jẹ o ọ gbọ́dọ̀ gba àwẹ̀ tí wọ́n bá ní wọ́n rúsùn 29 kò pé wọ́n fẹ́ kọ́sá pé 30 ọlọ́run ọ̀bẹ̀ ọ̀ ẹ̀sẹ̀ lèyí wọn o àmọ́ ẹni tó fẹ́ fáwọn èèyàn ló ń jẹ kalẹ̀ nísìn ó lè wò ó pé àmọ́ ah, bí 29 ni àmọ́ bí 30 bó sì wọ́ òsè 29 náà èyí ń ti ẹ̀dá mọ́wulẹ̀ tó kọjá àlà pé àwọn aláìní 29 kò wọn ló ń jẹ nísìn kọ bá wù ọbẹ̀ ìjọ wọn bá wá ní wọn òrósù àwẹ́ dídíní ọdọ́gbọ̀n ẹnukọ kànfàlà ẹ̀mí kan sí ní oúnjẹ nù kò pé táàtì bí ọba sì pé ò ti fún àwọn 29 ní oúnjẹ ní kúkúrú ọ̀lá ìfi o bẹ́yàn bá fẹ́ o lè ṣe ní bẹ̀rẹ̀ àwẹ̀ bẹ́ẹ̀ bọ́ fẹ́ o lè ṣe ní àárín àwẹ̀ bọ́ bá sì fẹ́ o lè sọ di parí àwẹ̀ pé ìwọ́fẹ́ kan dókọ màbọ́yá 29 ní àbí 30 bẹ́yàn bá sì fẹ́ ojúmọ́ kọ̀ọ̀kan gbogbo oúnjẹ 30 àbí 29 o lè fún ẹnìkan péré ọmọ fún níjọ́ kan ẹlọ gbé tó ní fún wa ẹlọ gbé ti ọ̀la fún wa kò sọ́kàkà tí yẹn ń bẹ tí ọ bá mú ọgá wa Anas ibn Malik radiyallahu anhu inú àwọn tọ́lọ̀ níkẹmi ogun inú àwọn sọ̀hábí Ànábì sallallahu alaihi wasallam òní Anas ibn Malik wọ́n nígbà tí anásì náà dàgbà ogbó ara ògbé kí anásì náà lè gbà àwẹ̀ má ẹ̀ẹ̀mẹ́lá kọ́ lẹ́bẹ̀ tí wọ́n ní anásì máa ṣe náà ni wọ́n bèèrè ó kọ́ àwọn aláìní 29 yóò sì gbogbo wọn lóúnjẹ ní ẹ̀ẹ̀kan náà òmìnà kò sí tó burú ní àwọn ọmọkọ́lọ́kọ́ mọ́sá fi ẹ̀sìn wa yé wa jù báyìí lọ kò sì ṣe ní rọrùn fún wa bá ti ma wá ṣe lẹ́yìn ìbéèrè tí wọ́n yí kátún tọ́jọ́ inú tọ́jọ́ táwọn èèyàn tí ma bí mí náà ní pé ọlẹ́nìkan nígbé ọba ti fún sáàrì ó tún fún ní sínú ọba fún ní ọba fáláì ní ní sáàrì ọmọ pé yàn bá jẹ sáàrì tán ọsá kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ oúnjẹ kan náà ní lójúmọ́ kan ò bí sáàrì lọ bá fún tìjọ́hun ti tán ò bí sínú lọ bá fún èyíhun ti dúó fún kíni fún ìjọ́kà pọ̀ bá fún ní sínú tó tún fún ní sáàrì lọ́tọ̀ọ̀tọ̀ ó mélòó nù jàmá olóúnjẹ ẹjọ́ méjì ní olúwọ̀ níwádà ò inú tí ó tún rọ̀ máa ṣé dandan ni kéèyàn dáná bí a ṣe ní anẹ́sì máa ṣe rọ́bì ọlọ́run kèése dáadáa kèése dáadáa anẹ́sì lóòtọ́ wọ́n ní yóò ṣe ọgbúzún wà láàmún yóò ṣe tí yóò ṣe jẹ ìbúrẹ́dì àgbínkà yóò tún wá fẹ́ràn sí yóò náà bá lè ro àmàlà àtẹran fún aláìní kọ̀láì àmá kèése dáadáa o lè gbé ní raw food èrè ni ìrẹsì ni eh, ọkà bàbà ní àgbàdo ní kọ́sàdé nínú tí wọ́n náà máa jẹ àkùránì ní ẹmẹ́jọ jẹ́ pé bọ́rọ̀ bá di sàárá ìwọ́tẹ̀ ìjẹba ń lé lẹ́mọ̀ wá wá ìlú wọn ta gàárì èyí ni ọ̀dá àmárùn tí èyí náà ń jẹ gbogbo àwọn aláìní náà káwọn náà orí jẹ lórí àfihàn máa rántí àwọn náà eh, èyàn lè gbé fún wọn ní kíni ní tútù bẹ́ẹ̀ náà láì múlẹ̀ sí ẹni ọba wá fẹ́ gbé oúnjẹ fún wọn ní tútù ọgbọ̀dọ̀ wà wọn ọgbọ̀dọ̀ wọn kò gbọdọ̀ jẹ́ kó kéré sí múdù kan ọgbọ̀dọ̀ jẹ́ ó kéré sí kíni kí la ń pè ní múdù kan òun ọwọ́ méjèèjì ní average ọwọ́ ọwọ́ tí ó tóbi tí ó kéré jù ẹni bá kún ọwọ́ méjèèjì ni wọ́n ń pè ní mọ́dù kan a sì láwọn tó ti ní ìdí wọ́n fi sọ̀dí wọn mọ́dù yìí bí agolo ni bí kọ́ọ̀pù ni ọba sá tó mọ́dù tá wí sallallahu alaihi wasallam wọ́n ní bàbá ti fún aláìní kan ní mọ́dù kan lọ́jọ́ kan ti tó arínú àwọn onímọ̀ tí wọ́n ní nesfo sọ́ọ̀rin bọ́ bá wulẹ̀ ṣògùn àbámà tó fún ní múdù méjì kẹ́ẹ̀pọ̀jù kẹ́ẹ̀pọ̀jù àmá kẹ́ẹ̀dàkọ́ ní kẹ́yìn ó sì ẹ̀yàn bá wá sè é kí lòun ìwọ̀n jẹ́ bá lè yóò yàn ló ń jẹ tí ó jẹ tán tí ó tún máa ẹ̀ ní avrí gbogbo nǹkan ní òṣèríà ọ̀rọ̀ tí wọ́n sì ní èsẹ́ tí ó lè jẹun púpọ̀ ìsìsẹ́ ni tí ó lè jẹun àmọ́gbá nítọmọlú àbí ẹ̀bá ti gbé oúnjẹ báyìí fún fèèyàn àòtító ó lò lè lọ́ra ní àwọn tí ń ta oúnjẹ ní rẹ́stọ́rántì ọ̀lá ìfì ìhà elúlẹ̀ máa tó ń yẹ èèyàn kan ò ti ṣe yíò gẹ́gẹ́ bí ìlànà ṣẹ̀ríà fáwọn tí ò bá lè gba ààwẹ̀ tí n tí ò jẹ́ wọn gbá ààwẹ̀ ò nígbà kan ní ọ̀lọ́ sẹ́rí gbogbo ẹni tí n tí ò jẹ́ gbá ààwẹ̀ tó bá nígbà kan tí ó lọ ọ gbọ́dọ̀ máa fúnyàn ló ń jẹ ò àṣẹ ọlọ́run ni pé fàmánkánà ní kún maridon awàdá sáfàrin fàídàtún min ayyamin ọ̀họ̀ gbogbo ẹni tó bá gbé tí òjò ó lè gba àwẹ̀ àìlera tí òjò ó lè gba àwẹ̀ ó nígbà kan tí ó lọ olúwa ní dúódé gbà náà dúódé kíní dúódé gbà náà kọ wá san àwẹ̀ tí ó bá jẹ sáti máa nóòtì rẹ̀ ọ̀kan ni méjì ni mẹ́ta ni gbogbo ẹ̀ ló lè gbà ní pàtàkì jùlọ fáwọn olóyún abẹni tí ó ṣẹ̀ṣẹ̀ bí i tó bí máa tó ń fọ́n ọmọ ọ̀pọ̀lọpọ̀ ní ma pé a ọmọ mọ̀mú ọmọ òsè nǹkan yóò ní ọlá láti gba ààwẹ̀ àbẹ́ni ẹlòmíwà ní oyún táwọn dókítà sọ fún ọgbá ẹmọ́ o ẹ̀torí ìlera yín àtọmọ tí ń bẹnu yí o kò sí tó burú bẹnu ṣẹ̀ríà àmọ́ oògùn olóyún àti ẹni fàtíwà kàtọ́ gbalẹ̀ ń dọ̀un gbogbo àwọn àfáà tó rí náà ti ń padà fáwọn ti rí pé mistake ni o ẹ̀nu ẹni tí ó sì ti wí lọ́dọ̀ jẹ́ mistake ni lẹ́yìn tó fojú hàn púpọ̀ ọ̀sẹ́ni tí ó lè sàṣìṣe ni àmọ́ púpọ̀ nú àwọn tó ti wí tẹ́lẹ̀ náà alhamdulillah àwọn náà ti padà síbi ìpìlẹ̀ yàrá olúwo ogun olóyún ní ààwẹ̀ olúwo ogun ẹni tí ń fọ́mọ lọ́yàn ní àmọ́yọ̀ǹda fáwọn náà kí wọ́n ṣe fàáìdà tún min àyà min ọ̀fọ́ gbé pé tí ò jẹ́ wọn gbáwẹ̀ ó nígbà tí ó lọ ọgbẹ̀n tó bá ti ṣe pé tí ò jẹ́ ọ gbáwẹ̀ nígbà tí ó lọ olùwà ni ó dòdé gbà náà ni o kò sẹ́nìkan jẹ́ ọmọ lóyún títí ayé rẹ̀ o kò ọmọ fọ́mọ lọ́yàn gbogbo ọgbẹ́ káfí kùn náà àrùkó ti tán lẹ́ àmọ́ wọ́n níbi náà bá tán lásọ ẹ̀gbẹ̀ náà ní tán ní èékánná mo tún rí tí àwọn kan sì ń sẹ́ndì náfílò òní lórí WhatsApp náfílò òní dákùn má ṣe bẹ́ẹ̀ máa wò ìrọ̀bìl fálákì mẹ́ta ọ̀dáhùn ọ̀dáhùn ìwọ rò pé ládá lọ fẹ́ gbà ẹ̀sẹ̀ ní o ẹnìkan díwọ̀n ẹ̀sìn fún yà bọ́lọ̀wọ̀n bá ti díwọ̀n ẹ̀ ọlọ́run ló díwọ̀n pé kákásù bá níraka mélòó méjì ó ní ákàrílà níraka mélòó àwọn tó ní àlànà sẹ́rí máa yẹn náfílà kọ sọ fún ọ pé lónìí ọgbọ́dọ̀ jùlọ mẹ́wàá lọ bá tún dọ̀lọ́ tún wọn fún ọ pé nẹ́bílà tó ní mẹ́fà ní o ọba mọ̀ ẹ̀dàkùn ẹja pàtì mọ́láàrù kó ti tán ní mo ṣe tún rí ní gúrùpù kan tẹ́nìkan tó ń méjì méjì ni ẹ máa kí méjì méjì ọba ti kí méjì ọ̀sálámà ọba ti kí méjì ọ̀sálámà ànábì níbọ̀ ọba wá ń kí lọ bẹ́ẹ̀ tọ́ wá bẹ̀rù dá àṣùbá àti fẹ́ tó ọwá fi wítì rí parí ẹ̀ iṣẹ́ tọ́lọ́run ànábì lọ jẹ́nu sọ̀dọ̀dọ̀ àwọ̀sọ́lẹ̀ ìyẹn ni àmẹ́nìkan máa pé kọ̀ gbọdọ̀ ju mẹ́fà lọ lónìí lábí òru òní kò tún máa wọn tó ké ń bẹ́ ìkọjá àlàyé ẹ̀fàjá kan ẹ̀bẹ̀rábẹ̀ ìfàlákì mẹ́rin ìrábì nọ́ọ̀sì mẹ́ta ẹ̀dàkùn ẹjá pàtì kò sì sí tó burú bí kéèyàn ọmọ tí ẹ̀dàkùn ẹjá sòdòdò ọ̀rọ̀ fúnra wa torí n tán wí nísìn ìtẹ́lòmí ọ fi ìlàkà ìṣètọ́ ní gbé lọ ní pé wọ́n dénú fún ọmọ àtàkà àwọn àgbàlagbà ẹnìkan tàkà àgbàlagbà o àwọn àgbàlagbà yìí náà àwọn náà gbọ́dọ̀ tàkà ànábì o sallallahu alaihi wasallam èyí táwọn sọ ni pé ànábì ò wí bẹ́ẹ̀ o sallallahu alaihi wasallam báwọn àgbàlagbà bá rò ń gbà tí wọ́n rò báwọn náà bá ń bẹ láyé lónìí wọ́n ti tún rò pé àti wá rí tíra nẹ́bí wọn o sallallahu alaihi wasallam rẹ̀ ni ìwọ tí wọ́n bá tàn pé wọ́n ń tapá àwọn àgbàlagbà wọ́n ni wọ́n mọ́tàn rẹ̀ torí ẹjẹ́ má pẹ̀lú ìkan wá ọ̀pọ̀lọpọ̀ àbí kágbé gbogbo àwọn tó bí àwà nílọrin bí ìmọ̀tìlú mi gbogbo wọn lábá ìlà lójú wọn àwọn bàbá wa àwọn ìyá wa kọlà èyí sí táwọ̀ ọ̀pọ̀ èyí ṣe ya tó fi gbélédè àbọ́bẹ̀ ya ọmọ rẹ̀ lójúmọ́ lónìí o sì mọ̀ fáwọn àgbàlagbà sí bẹ́ẹ̀ ẹ́n tí òjò sí bẹ́ẹ̀ náà ni pé ọlọ́mpadà ni ó yé ni pé á àsánẹ́bì ní ọ̀dá tọ́rà gbọ́ a máa fa abẹ́ ya yẹn lójú ya yẹn lára aláyà dábẹ́ kọ́ láti lẹ̀ sọ́dọ̀dọ̀ torí náà ma rántí yíò bẹ́ni gaba ti fẹ́ fi nǹkan kan dámú làákàí rẹ̀ takàwọn àgbàlagbà àtakàwọn àgbàlagbà àgbàlagbà àgbàlagbà àgbà òun là nẹ́bí sọ̀lọ̀lọ̀ àrùsọ̀lá àgbàlagbà àgbà òun ní tání nẹ́bí sọ̀lọ̀lọ̀ àrùsọ̀lá gbẹ̀ntí ń bá ń polo pé ẹsẹ̀ bá nẹ́bí ti se àìpẹ́ ń takọ àwọn àgbàlagbà àgbàlagbà là nẹ́bí náà nẹ́bí sọ mẹ́kẹ́ ò sọ̀lọ̀lọ̀ àrùsọ̀lá torí sẹ́ ẹmọ̀ tó máa gbàlagbà èyàn ni pé wọ́n ti dáyé sin wá bẹ́ẹ̀ni gbogbo àgbàlagbà wa àwọn tó ti lọ lọ́mọ́sà kẹwọn àwọn tó kú lọ́mọ́sà sàlékún dáadáa gbogbo àwọn àgbàlagbà táàwà ń gbì kò sí ìta nẹ́bí ọ̀sàgbà nù wọn o kọ́nà ọba ìpé níbi dáyé náà ẹ́ bọ́bá ìpé ń dábẹ́ tó náà ní pé gíní àgbàlagbà kò sí àgbàlagbà tó tó ànẹ́bì ní wọn o sallallahu alaihi wasallam ànẹ́bì wá sàgbàlagbà nìkan ànẹ́bì ọlọ́run òun nìkan lọ́lọ́run rá tẹ́nìkan lè bá dù tọ́ ìtàwí náà ọlọ́mọsà bí ó وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين وإياكم